اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọ́n nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yé ni yéke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ́ ka sọ èdè larubawa lẹ́nu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà àwọn ọmọ yóò gbé odidi umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. rahman rahim alhamdulilahi alqail وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون والصلاة والسلام على نبينا محمد القائل فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وعلى آله وصحبه وعلينا أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فمالون وبا سبحانه وتعالى باتي يتشان واتي يتنجكا وأنواع مسلمي لا رأي abẹ lọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹnu tí ramadan kù sí ọlọ́mọba kò yóò mọ́ṣá jẹ́ kí á wà náà tí wọ́n gbà tán gbogbo oríire tí ń bẹ́ ramadan ọlọ́mọdé ò fo ẹnìkankan wa dárú gbogbo aburú bẹ ọlọ́mọdé kí ó ṣe ẹnìkankan wa nínú tí àwọn ọmọ ẹ̀dẹ́yàn máa ń fọwọ́ ara wọn fà bákan náà tún kíra wa sí orí ètò yìí ètò wa hadiyo nabi imana anabu wa muhammad sallallahu alayhi wa sallam etí yóò tún jẹ́ àkọlé ti tèní òun náà ni etí àti gbádùn bọ̀ látànà tí a tún fẹ́ kí wọ́n tún bá parí òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn oníṣúfí àdìọ́kàn wọn àti aburú tí wọ́n ti kọ́sù sínú islam fadila tu sheikh abu musa abu ibrahim ibn sali aganija aná ni wọ́n túmọ̀ bá a máa tẹ̀síwájú bisimilah. bisimilah walhamdulilah wàlá ilahi illallah wallahu akbar ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́wọ́n ọba kọ́mọ́sà gba ọpẹ́ wa kí ó jọ ọjà rẹ̀ kọ́mọ́sà ṣe àlékún àdúrótì àdúrótì iṣẹ́ ọlọ́wọ́n ọba àlá kọ́mọ́sà sì fẹ́ nìkọ̀ọ̀kan wa ọlájọ kan ṣoṣo àlá àkọ́dẹ̀dọ̀ jogún ìkíláàsì fún wa nínú àwọn iṣẹ́ wa gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé fúnra wa nípa pé èyí tí à ń sọ lọ́wọ́ òun náà ni àsòfíyà wa àkèédàtò àwọn sófì àti ìgbàgbọ́ wọn ajẹ́ oyera wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí a ti ṣe síwájú pé àwọn sófì yìí àwọn kan da aṣọ ìsìláàmù bóra ni èyí tí ó pọ̀ nínú àwọn ìgbàgbọ́ wọn ni ó yàtọ̀ sí ìgbàgbọ́ èyí tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó fi àwa ẹnìkọ̀ọ̀kan wa lélẹ́rí ó yàtọ̀ sáwọn nǹkan tí ń bẹ nínú alukur'an ó sì yàtọ̀ sáwọn nǹkan tí ń bẹ nínú sunnah adèjì ó yọra wa pé àwọn ìgbàgbọ́ yìí nì ó ṣeé ṣe ká mọ̀ rí lọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ àwọn tí wọ́n wà ní lẹ́vù tí ó kéékèèké nídìí ọ̀rọ̀ sufi tó yẹ pé àwọn tí wọ́n bá jẹ́ àwọn àgbà wọn pàápàá jùlọ àwọn tí wọ́n bá ti pẹ́ ń àwọn tó ṣe pé wọ́n ti kẹ́kọ̀ọ́ wọn débi secondary level nínú nínú ètò sufi àbáwọn tí wọ́n ti gba master nídìí rẹ̀ àbáwọn tí wọ́n ti gba doctorate nídìí nǹkan yìí àwọn náà ni wọn ò nírú àwọn ìgbàgbọ́ yìí lójú méjèèjì àmọ́ àwọn tí àṣẹṣẹ ń bọ̀ wá tá àṣẹṣẹ ń kẹ́kọ̀ọ́ bọ̀ nínú lábẹ́ wọn àṣẹṣẹ ká mọ̀ mà tí àwa bá ti wá ṣàkíyèsí dáadáa á ti máa rí nínú àwọn ọ̀rọ̀ wọn àwọn kátà ń júwe sí i nínú àwọn ìgbàgbọ́ àwọn ẹni yìí wọ́n tún nígbàgbọ́ lágbègbè ànábì àwọn ìgbàgbọ́ tó tún wọ́ wọ́n tún ní sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ń bẹ nínú àwọn oníṣòfè nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ìkan páàtì oríṣiríṣi ni wọ́n àwa ìran oríṣiríṣi ni wọn wọn pọ bàbá nàìjíríà yìí gan àwọn rí tóbi mẹjọ nínú wọn wọn gbà arínú wọn tó gbà pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam láyé sèlú ilà mọ̀rìtàbátìhìm wàhálìhìm àwọn tó bá jẹ́ wòlé àwọn wọn gbà pé anabi gan ò dépò wọn àwọn anabi ọlọ́run náà sì kíni ò dépò wọn pàápàá jùlọ wọn nígbàgbọ́ nípa pé tí àwọn àfa àwọn tí wọ́n ní. tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ wòlíì wọn ńláńlá àwọn wòlíì wọn ńláńlá lọ́dọ̀ tiwọn ìmọ̀ tí wọ́n ní ní àwọn ànábì ọlọ́run ọba gan wọ́n sá ìmọ̀ kan sáwọn kan yìí ìyẹn lọ́fà tí abu yazid albastomi tí ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ta nínú àwọn àkọ́kọ́ àwọn oníṣòwòfí ni ọ sọ ọ̀rọ̀ yìí pé oníkùdìnà báhárọ́ wọ́kọ̀fàlẹ̀ àǹbíyáhù bisahili ó ní àwọn táwọn táyà ń wò yìí ó láwọn ti wọnú odò kan àwọn wọnú odò yẹn àwọn ànábì ọlọ́run ọba wọn ò lẹ́mìí láti kó sínú odò náà ìyẹn ni pé àwọn dó létí odò àwọn táwọn jẹ́ àwọn wòlíì àwọn ṣe kínni àwọn wọnú odò yẹn tó túmọ̀ sí pé ń sọ fún wa pé ń táwọn mọ̀ àbí ń táwọn rí àbípò táwọn dé àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba wọn láǹfààní àti dérú ipò yẹn tọ́ lóòótọ́ náà ni wọn láǹfààní àti débẹ̀ torí pé ipò tẹ́ ẹ dé nì nígbà pé kéèyàn ò rí kí o sì rí àwọn ṣàyàtìn lóríṣiríṣi kí wọn máa bá wọn ṣe àwọn anábì ọlọ́wọ́n bò lè débẹ̀ wọn. tọ́ tábà wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn iná ẹ̀wọ̀rọ̀ yìí bó ṣe clear dáadáa tó ìkànnú àwọn àwọn táwọn náà rin gbèrègbè àwọn kìnnì nsọ̀njọ́ kan nìyẹn ó ní ìtumọ̀ àwọn ọ̀rọ̀ tí àwọn àfa àwọn sọ yìí nítumọ̀ tó túmọ̀ sí pé nta sọ lánàá fúnra wa nínú gbàgbọ́ wọn pé ntọ́ bá hàn lérí ọ̀rọ̀ alukur'an àbọ̀rọ̀ sunna anabiwa muhammad tọ́jẹ́ gbólóhùn tó clear àwọn ò ní o tún nítumọ̀ mi lọ́dọ̀ àwọn ẹni wá ń sọ fún wa pé gbogbo táwọn afá àwọn sọ yìí ó ní ìtumọ̀ ó ní ìtumọ̀ tó yàtọ̀ sí yẹn pé ìtumọ̀ tó yàtọ̀ sí lára ìtumọ̀ tó mú wá ń bá rántí dáadáa pé àwọn ìtumọ̀ rẹ̀ ni pé ibi táwọn kó sí ní bọ́yá tó kù díẹ̀ káàtó àwọn ànábì ọlọ́run bò lè kó síbẹ̀ ẹ̀dá kò sí ntọ́sọ́nù yẹn ntọ́sọ́kọ́ ni gbogbo ẹni tó gbọ́ lárúbáwá àti ìtumọ̀ tí mo tún fún wa yìí a mọ̀ pé n ti ń sọ ni pé ibi táwọn lè wọ̀ àwọn ànábì ọlọ́run bò lè ṣe kínni n ò lè wọ́ bẹ́ẹ̀ eléyìí ní ìgbàgbọ́ burúkú ni lára àwọn ìgbàgbọ́ mi tí wọ́n tún ní sí òjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́láhu àlewọ́sálà wọ́n máa gbé ànábì kọjá ipò tọ́lọ́run ọba aláàgbé sí wọ́n máa gbé kọjá ipò tọ́lọ́run ọba aláàgbé sí wọ́n máa fún ànábì sọlọ́láhu àlewọ́sálà láwọn ìròyìn kan èyí tó ṣe pé ọlọ́run ọba subahana wàtàhálà tí kò fún wọn máa fún ànábì wa muhammad bíi pé wọ́n sọ pé bá ànábì ṣe wà yìí pé sámà àti ilẹ̀ àtàlẹ̀ àràṣí àti àga àkùrìṣí ọlọ́run ọba tí gbogbo ti ń bẹ láyé pátápátá wọ́n máa ń sọ pé holkọ́tì mìnúrì nàbí ìsọ̀lọ́lá àlewàsálà wọ́n dá àwọn nǹkan yìí látara ìmọ́lẹ̀ ànábì ni kínní yìí náà ni wọ́n gbé sẹ́nu gbogbo àwọn èèyàn pé gbogbo ti ń bẹ láyé wàtara ìmọ́lẹ̀ ànábì ni wọ́n ti dá eléyìí ni ìgbàgbọ́ burúkú ni ìgbàgbọ́ tó tako alukur'an kẹrin tó sì tako sunna anabi wa muhammad ni torí pé ọlọ́run ọba aláàjọ kó yé wa pé awọ èèyàn ní ọlọ́run la dá wa mìntín àdára wa adá àwọn èèyàn látara ẹrọ̀fọ̀ a sì dá àwọn àlejànú adára adá wọn látara iná kùránì gbé bẹ́ẹ̀ bákan náà amọ̀láyíkà ni adá wọn látara ìmọ́lẹ̀ tọ̀ níbo lẹ́yìn tí wàá rí pátara ìmọ́lẹ̀ ànábì lọ́lọ́run ti dá gbogbo nǹkan kọ́dà amọ̀láyíkà ọlọ́run ọ̀dá wọn látara ìmọ́lẹ̀ anabiwa muhammad ìmọ̀lẹ̀ tọ́lọ́wọ́n ọba tó wu ọlọ́wọ́n ọba àlá nínú ọlá rẹ̀ ló fi dáhùn mọ̀láìkà torí eléyìí ara àwọn ìgbàgbọ́ ni tó ṣe pé tí kò nítumọ̀ èyí tó ṣe pé ń bẹ nínú ìgbàgbọ́ ẹni tó bá sì gbélé yìí lọ sálì kìámà èyí tí ọ dájú ni pé tó bá jẹ́ pé ó yé o tó sì mọ̀ kọ́ta kòkòránì èyí tó dájú ni pé ẹni bẹ́ẹ̀ ni kò lè bá àlìkìámà bí ó ṣe lérò ní ti dáadáa nínú àwọn ìgbàgbọ́ àwọn oníṣòwò fi wọ́n tún láwọn àgbàgbọ́ tó burú lára àwọn sí àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn wòlíì wọn àwọn wòlíì wọn ọ̀rọ̀ wọn tiẹ̀ fẹ́ẹ́ dàbí pé bí ìgbà tí kò tiẹ̀ sí wòlíì mọ́ láyà nẹ́bì gan àbí láyà àwọn tábì bí kò tiẹ̀ sí wòlíì náà àbí kí bí abubakar gan ṣe wòlíì tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ròyìn àwọn wòlíì wọn tó bẹ̀rẹ̀ sí ní karama wọn ẹ máa gbọ́ kan náà tí ẹ kàn máa da gbogbo gbà wúwá ọ̀rọ̀ lórí àwọn wòlíì wòlíì tó ṣe pé ìjòlá òun lè fi ń ṣe ẹgbàá tí fi ń na kìnìún òun ti ń gùn káàkiri ẹ̀dá kan ẹ máa wo ọ̀rọ̀ tí ọ̀bá là káyìí mu a ní wòlíì ìjòlá ní fi ń ṣe ẹgbàá tí fi ń gùn tí máa fi ń na kìnìún òun gbà nǹkan tí ò ní tuma tọ́ wọ́n gbà pé àwọn wòlíì àwọn ipò wọn débi pé gbogbo ìròyìn tí ń bẹ fọ́mọ nìyẹn pátápátá kò sí lára wọn kò sí lára wọn àbáwọn ìròyìn special ó ti kú lára àwọn so àwọn ìròyìn ọlọ́wọ́n ọba àwọn òòlẹ́ àwọn ti gbé wọ̀ ó ti gbé wọ̀ lẹ́ẹ̀fì máa rí nínú àwọn ọ̀rọ̀ wọn ẹ máa rí pé wọ́n máa gbà pé àwọn òòlẹ́ àwọn kan bẹ wọ́n ń kọ̀ǹtró àwọn ibìkan láyé wọ́n ń kọ̀ǹtró àwọn ibìkan láyé wọ́n máa ń gbà pé ń bẹ nínú àwọn òòlẹ́ àwọn èyí tó ṣe pé ń rọ̀jò ń wọn tó ṣe pé òun ní máa mójútó ọ̀rọ̀ àwọn èèyàn láti fún àwọn èèyàn lálàáfíà ń bẹ wọn wọ́n gbà pé àwọn àwọn kan bẹ tó ṣe pé wọ́n máa ń jí ń ṣe ń bẹ́nu àwọn wòlé àwọn ẹ̀ka tó ṣe pé àwọn ni wọ́n máa mójútó àwọn ibìkan láyé ìkànnù wọn lẹ̀ yìí nánu ó ti yé nílẹ̀ yìí nu ó ti ọ̀rọ̀ yẹn pẹ́ díẹ̀ ìkànnù àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn mùrídì rẹ̀ ó bàbá rẹ̀ sáláìsì kò tètè wá pè ìgbà tó wá dé tó wá pè dé báyìí nígbà tó gbajúmọ̀ yẹn náà ni ó sì tètè wá pè mí ti pẹ́ bàbá yẹn bá jì ìwọ gan so lè jíra rẹ tó bá ṣe bá gbọ́ pé ìyàwó rẹ̀ sọ aláìsí ń jọ láìpẹ́ àbáwọn ìyàwó àwọn tó súnmọ́ ẹ so wá rí wọn jí so ó túmọ̀ sí pé ìgbàgbọ́ yìí ìgbàgbọ́ burúkú ni ìgbà àwọn nínú àwọn àwọn tí wọ́n wá ní láwọn wòlíì wọ́n tán gbígbà àwọn ìgbàgbọ́ burúkú yìí fún ọ̀pọ̀ gan nínú àwọn wòlíì wọn nu wọn ni gáúzù nínú àwọn wòlíì wọn nu wọn ni àwùtádù nínú àwọn ni àbùdálù nu wọn nu jabaru ẹjẹ́ mú ìtumọ̀ gáúzù wọn wá ìtàn gbàlérò ká mú ìyẹn wá gẹ́gẹ́ bí ẹ̀sáǹpù kalẹ̀ mọ̀ pé tí wọ́n dì sẹ́mi sáwọn tí wọ́n jẹ́ àwọn wòlíì wọn ni ọ yàtọ̀ sí ti islam tó mú wá fún wa. wọ́n gbà pé ẹni tí ń bá jẹ́ gáúsù wọ́n lẹ́nu ìyẹn ni ìbáratun anilẹ̀ wáhìdì alẹ́dì huwa mọ́ọ̀dìcú nàgọ́rì láhi mínàlẹ̀ àlẹ́mi fi kúlì zamani wà mẹ́kánì. wọ́n lẹ́ni tí máa ń jẹ́ gáúsù ni ó gbọ́dọ̀ jẹ́ nìkan ní gbogbo ayé ó sì wà nípò ẹni tó ṣe pé ọlọ́run ọba àlá wò ní gbogbo ayé káàkiri pé ntí ntọ́ bá rí ni mo rí ntọ́ bá sọ ni mo sọ. So wọ́n sì gbàgbé káwùsù yìí ní ń bẹ lérí ìyẹn ni pé lérí ọkàn israfil ìyẹn ni pé mọ̀láìkà kan náà mọ̀láìkà tó gbajúmọ̀ náà mọ̀láìkà ọlọ́run wọ́n ní ọkàn rẹ̀ ní fi ń mí lérí ọkàn rẹ̀ lọ́wọ́ àti fi ń mí tọ̀ gáwùsù yìí wá nìyẹn ní ẹyọ kan náà ló gbọdọ̀ jẹ́ gbogbo ayé gáwùsù táwa ní nàìjíríà nísìn tí nílẹ̀ yorùbá yìí lásán gan-an èmi ọ̀mọ̀ rárá méjì wọ́n tún wá ń jà sí i wọ́n ń jà sí wọ́n ń jà sẹ́ni tí ó ṣe rí bújù láyé kọ́lọ́mùbá kọ́ mọ́sà sọ wa kó ń bi eléyìí kọ́lọ́ mọ́sà sọ wa kó ń bi eléyìí tọ́ eléyìí ní ká lè bá a mọ ìtumọ̀ àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn wòlíì wọn tí wọ́n gbé fún wọn wọ́n lọ́ọ̀ì ní tí wọ́n gbà pé wòlíì àwọn jẹ́ lẹ́yìn pẹ́ntì máa ń jẹ́ gáúsù ní tí wọ́n gbà lélẹ̀ ẹni wọ́n tu fún yín pé kí ni ìtumọ̀ gáúsù tí wọ́n fi ń jà sí kí ni ìtumọ̀ rẹ̀ àwọn náà sọ fún yín àtàwọn tó máa ń pè gbogbo àwùdálù àwọn àwùtádùgbé nìkan gbogbo búdàláwù oríṣiríṣi káàkiri bẹ́ẹ̀ kọ́lọ́n wọ́n tún ní àwọn ìgbàgbọ́ míì sí ọ̀rọ̀ náà àti àlìján náà èyí tí gbogbo wa tó ṣe pé à ń ṣe bó o láṣẹ wọ àlìján náà yìí tá a dẹ̀ ń sá fún iná bó o láṣẹ ní wọ náà ti bu àfi ń dààmú tá à ń gbàwẹ̀ báyìí wọ́n tún ní ìgbàgbọ́ tó yàtọ̀ sí ti àwa mùsùlùmí wọ́n gbà pé àwọn ní sùfìnì àwọn tí wọ́n ti jíndò nínú wọn dáadáa yàtọ̀ sí ìwọ tó o mọ ibi tó ń lọ o wọn tó ti mọ ibi tó ń lọ àwọn tó ti ju ìdò nínú wọn dáadáa pàápàá jùlọ àwọn tó ti dé wòlíì àbáwọn tí wọn súnmọ wòlíì wọn so inú wọn gbà pé àlìjánná ni pé àwọn ní anna tọ́laba anna tọ́laba àlìjánná wàlúfẹ̀rọ̀ ara mi nàná lẹ́yìn sàhádàfà wọ́n gbà pé kí èèyàn mọ̀ sọ pé èèyàn ń sin lọ́wọ́n ọba èèyàn fi ń wá àlìjánná àbí èèyàn ń sin lọ́wọ́n ọba èèyàn fi ń sákò nínú iná eléyìí ṣe èrò tàwọn táwọn fi ń sin ọlọ́wọ́n ọba baálé àwọn ń sin ọlọ́run ọba lè dáàtì yìí nítorí pé ọlọ́run lọ́kàn dá wọn làwọn fi ń sin ọlọ́run ọba àlá àwọn ò sin ọlọ́run ọba nítorí kọ́mọ̀ fi àwọn wọná àwọn ò sì sin nítorí kó lè ṣe kíni kó lè fi àwọn wàlẹ̀ jẹ́ náà wọ́n wá mú àwọn àwọn àwọn ẹ̀rí kan wá ẹ̀rí tí wọ́n mú wá fi sọ̀rọ̀ yìí ni pé wọ́n ní tabala ń sin ọlọ́run ọba nítorí kó fi fún alálìjẹ́ náà kó sì má fi fún wa wọná ajásí pé ní à ń béèrè pàṣípàrọ̀ lọ́dọ̀ ọlọ́run nù pé tá a bá ti sin ọ́ o ìwọ náà fún ní nǹkan báyìí ọ̀rọ̀ náà bá sì kọjá báwọn ẹ̀rí pé tàbá ní ká wọnú làákàyè á ní ọ̀rọ̀ yẹn fẹ́ bá làákàyè mu àmọ́ tó bá bá làákàyè mu ni gbogbo làákàyè tó bá jẹ́ sí pé ní ẹ̀ẹ́rí ọ̀mọ darí ni làákàyè lásán ni tí ò wúlò torí ẹ̀ ni pé ọlọ́run ọba ló ní ẹ̀sìn mi kí n fi àlìjánná rọ́pò fún yín ṣùgbọ́n sìn mi kí n fi iná kí n fi sán lẹ́sàn ọlọ́run ọba aláà ló ṣe kínni òun lọ eléyìí fún wa àwọn tí wọ́n wá àwọn súfì yìí wá gbà pé bẹ́ẹ̀ bá ti wá lóun ń sin ọlọ́run òun ń sin ọlọ́run bá torí kóun fi wá lè jẹun náà àjẹpẹ́ ìdínkù ńlá lélẹ́yìí jẹ́ fún irú àwọn èèyàn báyìí tó táwọn wòlé àwọn táwọn sì jẹ́ wòlé táwọn bá ń sin ọlọ́run bá ń torí nǹkan báyìí àjẹpẹ́ àwọn àwọn àwọn ipò àwọn ò jẹ́ nǹkan kan nìyẹn ipò àwọn kò jẹ́ nǹkan kan torí ìdí eléyìí eléyìí ni ìgbàgbọ́ àwọn wọ́n sì gbà pé àwọn tí wọ́n mọ̀ sin ọlọ́run ọba nítorí pé wọ́n fẹ́ fi sá fún náà òun làwọn tí wọ́n jẹ́ ẹrú lásán àmọ́ àwọn táwọn jọmọ lóàbí torí pé wòlíì tí wọ́n ti dọmọ lóàbí lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àfa àwọn èsè ẹrú mọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àmọ́ wòlíì àwọn ni wọn ò gbọ́dọ̀ nírú gbàgbọ́ ìkan láwọn máa fi sin ọlọ́wọ́n ọba nítorí káwọn mọ̀ bá wọ ná tọ́ eléyìí ni ọ̀rọ̀ wọn èyí tó ṣe pé wọ́n wọ́n wọ́n wọ́n ń sọ tó sì wà nínú àwọn àkọọ́lẹ̀ tera wọn so ní lóríṣiríṣi. à nínú àkíyèsí àwọn afẹ́ pè wá sí ẹ rí i pé tí wọ́n sọ yìí ọ ta ko alukur'ani kẹrim gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá aláàsọ fún wa nínú alukur'ani ọlọ́run ní wasaari cun ilaa makfiratin min rabbikun wajannatin carduha asamawaatu wal ard wacidati lilmuttakin ní ẹ̀yin e mùsùlùmí ẹ gbìyànjú ẹ lọ ṣiṣẹ́ àforíjìn tẹ́fìrà àforíjìn ọlọ́run ọba tẹ́fìrà àforíjìn ọlọ́run ọba yín wajannatin carduha asamawaatu wal ọlọ́run ní bákan náà ẹ ṣe ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ ṣe gbìyànjú kẹ ẹ tẹ́ fìrà àlìjánná ọlọ́run ọba tó ṣe pé fífẹ́ àlìjánná yìí nì lẹ́bùn nì ó ṣe déédéé fífẹ́ sánmà tá a bá fi kóra wọn àti ilẹ̀ méjèèjì tá a bá fi kóra wọn ọlọ́run ní àlìjánná yìí apèsè rẹ̀ kalẹ̀ fáwọn olùbẹ̀rù ọlọ́run ọba á rí pígbàgbọ́ yìí nísìn ó ṣe kíni ìgbàgbọ́ tí ń bẹ nínú alukur'an kẹrin wọ́n ń tà sọ yìí bó ṣe rí nu nǹkan bẹ́ẹ̀ nù wọ́n ti ṣaláìsí nísìn nílọrin lọ́wọ́ ó ti a máa sọ pé ẹ̀wọ̀n òsìn ọlọ́run ọba ń torí pé kọ́ mọ̀ bá fòun wọ kọ́ mọ̀ bá fòun wọ wọ náà o òun òsìn nítorí àlìjánná a máa sọ ó ti kú ó ti kú nísìn tọ́ nínú àwọn tó tún tààtún fi mọ̀ pé eléyìí takò kùránì ọlọ́run bá aláàsọ fún wa nípa ọ̀rọ̀ náà ọlọ́run ni wọ́n takùn náà rọ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀ sọ̀ra fún náà o ẹ̀ má ṣiṣẹ́ tí ó gbìyìn wọ̀ náà o alẹ́tì wọ̀nyídàtìlẹ́lẹ̀ káfẹ́rì iná tó ṣe pé àwọn ọlọ́wọ́n bá a la apèsè rẹ̀ kalẹ̀ fún àwọn gèfèrí eléyìí ni ó jẹ́ àmọ̀ pé ìgbàgbọ́ wọn lágbègbè eléyìí náà ni ọ̀tà kò ntí ọlọ́wọ́n bá a la ti ọ̀sọ̀ nínú alukur'an kẹrin ẹ tó jẹ́ àwọ àwọn ìgbàgbọ́ wọn tó tó takọ ẹ̀sìn látara ọ̀rọ̀ ìjọsìn ẹ̀rí àwọn oníṣòfin ti gbọ́ tòun ti bí wọ́n ṣe pẹ́ka tó nìí wọ́n tún ní ìgbàgbọ́ míì níbi ọ̀rọ̀ kásin lọ́wọ́n ọba èyí tó yàtọ̀ sí ìlànà àwọn sọ̀hábà tó sì yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn sọ̀hábà tó sì jìnnà sí ti ń bẹ nínú alukur'ani àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé àwọn oníṣòfè yìí wọ́n á gbé ẹ̀sìn wọn àti ìjọsìn wọn lérí àwọn àmì kan àti àwọn tamilọ́lọ́jì kan tó ṣe pé àárín ara wọn náà ni wọ́n ti hun àwọn tàmílọ́lọ́jì yìí ni wọ́n ti hun jọ fúnra wọn eléyìí fà kọjá sí pé ní ìgbàgbọ́ wọn lérí ọ̀rọ̀ ìjọsìn ni ọ yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn sọ̀hábà ọ̀nà tí wọ́n sì ń gbà ṣèjọsìn wọn ni ọ yàtọ̀ sí ọ̀nà tí àwọn ní àná tí wọ́n fi ṣe ìjọsìn. ẹ rí lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ rí pé àwọn oníṣòfé níbi ọ̀rọ̀ ìjọsìn wọn ẹ rí pé wọn èé sábà fìjọsìn wọn mọ lérí ti ń bẹ nínú tírọ̀ ọlọ́wọ̀n ọba àlá tán bá kírun bí a ṣe kí ni tí wọ́n sa àwọn nǹkan kan bá a ṣe ṣe ni àwọn kankan bẹ tó ṣe pé wọ́n ti ní ìyípadà fún nínú ọ̀rọ̀ ẹ̀sìn yẹn wa tó ṣe pé ẹni tó mọ̀ ẹ́ mọ̀ ẹni tí ó sì mọ̀ ọ́ mọ̀ ẹ̀yìn kan rọ kankan ni wọ́n lókè lẹ́yìn rí ẹ̀rí ìsàlẹ̀ nínú àwọn ọ̀rọ̀ jọ́sìn wọn ni àìmọye àwọn kankan kan ni tó ṣe pé kí ni wọn ò lọ kò sí tọ́kàn wọn pẹ̀lú ọ̀rọ̀ pé ṣé kùránì lọ sọ ni àbí súnà ni ó yẹ ànábì wọn kàn ń ṣe tọwọ́ ara wọn lọ ni tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni ẹ̀yin náà já wò àsìkiri lónìí lára ẹ̀sìn wa ni wọ́n fi àsìkiri súnà èyí súnà mú wa fún wa wọ́n fi í lẹ̀ súnà kọ́ wa ní àsìkiri tá a máa fi rántí ọlọ́run bá ń gbogbo ṣe wa tá a bá fẹ́ jáde ó kọ́ wa ní ntaawi tá a fẹ́ wọ mọ́sálásí ó kọ́ wa ní ntaawi tá a bá fẹ́ jáde kó ní mọ́sálásí ó kọ́ wa ní ntaawi a fẹ́ wọlé ìgbẹ́ súnà kọ́ wa ní ntaawi a fẹ́ jáde nílẹ̀ ìgbẹ́ ọkọ̀ wa ọkọ̀ wa ní tàárọ̀ ọkọ̀ wa ní tọ̀sán ọkọ̀ wa lẹ́yìn tẹ̀yìn irun ẹ wá já àwọn eléyìí nínú àwọn àṣíkiri wọn dákọ̀kọ́ ti mọ̀ pé wọ́n ní pírẹ́mù ni pé àṣíkiri wọn ariwo ni wọ́n máa fi ń se ariwo òun ni wọ́n fi ń sàṣíkiri wọn eléyìí sì ni ọ̀tà ko alukur'anil kerim ọlọ́run ní ọ̀dọ̀ rọ́bà kàtàdọ̀rú ànúwà kófìyà ọlọ́run ní ẹ pé ọba yín ọ̀dọ̀ rọ́bà kùmtàdọ̀rú ànúwà kófìyà ẹ pé ọba yín lẹ́ni tí ó máa rawọ́ra sẹ̀ tí ó yẹpẹ̀ra rẹ̀ fọlọ́run ọba àlá ẹ sì pè ní jẹ́ẹ́jẹ́ láàyè mí ìgànnú àlùkùránì ọlọ́run tẹ́ bá pọ̀ lọ́wọ́ ọba ẹ pè é ní dúnyàn lè jaari ẹ mọ̀ pé ẹ mọ̀ máa pariwo rẹ̀ ẹ wàá rí i pé àwọn oníṣòfin yìí nínú mọ́ṣáláṣí lónìí wọ́n máa pariwo ọlọ́run ọba níbẹ̀ ni eléyìí ni n tá a sọ fún wa pé wọn èé padà lọ síbi kòránì láti fi ṣèjọsìn wọn wọn a máa lo ń tọ́ba dùn mọ́ wọn láti ń tọ́ba dùn mọ́ wọn tó bá rí i pé léyìí ní tẹ́sì tàbá ṣe báyìí ó ní tẹ́sì kódà wọn a máa ṣe débi pé tó bá fẹ́ sin lọ́wọ́n bá ń gbà mí nì wọ́n pa fáànù èmi bẹ lọ́dọ̀ àwọn ìtàn máa ń lùlù yẹn àwọn ìtàn máa ń lùlù yẹn wọ́n pa fáànù ọ̀fọ̀ àwọn oníkóró lè bá àwọn dáadáa eléyìí náà ni ìtàfimọ̀ pé ìjọsìn wọn ni ọ yàtọ̀ sí èyí tí anabiwa muhammad muwa bó tẹ̀lé pààrọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ìjọsìn míì tí wọ́n ń ṣe ni tó ṣe pé ó ṣe déédéé sunna anabi sallallahu alayhi wa sallam àmọ́ lábẹ́ wọn pa àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn pa wọn ní àrò kọ́lọ́mùbá kọ́mọ́sà sọ̀wá kúrò níbi irú àwọn nǹkan báyìí nínú àwọn nǹkan tí wọ́n tún máa ń ṣe tá a ti sọ fúnra wa tẹ́lẹ̀ rí òun náà ní kálúwà tí wọ́n náà bá wò ó rí pọ́dọ̀ wọn ní kálúwà wà ó ò lè gbọ́ lẹ́nu sọ àbà kan rí pé kọ́ ní pé èèyàn wọ kálúwà èèyàn lọ lè gbénu ilé só ò ní kírun jàmọ́ ni só ò ní dẹbí pọ̀ ni só ò ní ṣe dáadáa míì ni sẹ́kọ̀ọ́ yẹ kọ́ lọ ṣiṣẹ́ ni tọ́wọ́ takú sínú ilé tọ́lọ́wọ́ kálúwà oṣù mẹ́ta oṣù mẹ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ó jẹ́ ká mọ̀ pé àwọn nǹkan yìí ọ yàtọ̀ sí ọ yàtọ̀ sí ntí àwa mùsùlùmí tí a nígbàgbọ́ tá a nígbàgbọ́ sí nínú ẹ̀sìn wa. lára àwọn àlàyé èyí tí a tó fẹ́ ṣe fúnra wa nínú ìgbàgbọ́ àwọn oníṣòfì òun ni pé wọ́n máa aṣọ fúnra wa lẹ́ẹ̀kan pé wọ́n máa ń fi ìlànà ìlànà ẹ̀sìn ìlànà kùránì àti súnà wọn máa fi kalẹ̀ ìfikalẹ̀ wíwá ní oríṣiríṣi ọ̀nà náà gbà máa fi kalẹ̀ tó túmọ̀ sí pé tẹ bá dàrin wọn lónìí ìlànà tí kálukú wọn gbà fi fi kùránì ilẹ̀ àti súnà ilẹ̀ ọ yàtọ̀ tọ̀ síra wọn ní táwọn eléyìí bá gbà àwọn eléyìí ọgbà níta àwọn eléyìí bá ṣe àwọn eléyìí yóò ṣe tọ́lọ́wọ́n bá aláàṣì sọ fún wa nínú àlùkòrò àánú sọ́rọ́tò anam fas one fifty three pé wà á nà ha dà sí rọ́ọ̀tì mustakima ọlọ́run ní eléyìí ni ojú ọ̀nà ìmí ọlọ́wọ́n ọba aláà ojú ọ̀nà tó ṣe kíni tó do déédéé fatabi ọ̀hó ẹ tẹ̀ lójú ọ̀nà náà ìyẹn ní kójú ọ̀nà kan náà lójú ọ̀nà ọlọ́wọ́n bá la wàlá tatabi ọ̀ṣọ́bùlà fatafarakọ̀bíkùn ansẹ́bílẹ̀ ọlọ́run ní ẹ má tẹ̀lé àwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ káàkiri ẹ wàá rí i pé àwọn oníṣòfì yìí ojú ọ̀nà tí wọ́n pín yẹlẹyẹlẹ oríṣiríṣi ni wọ́n oríṣiríṣi ọ̀tọ̀ làwọn tí wọ́n máa tẹ́ sọ́ọ́lẹ̀ ọ̀tọ̀ làwọn tí wọ́n máa tẹ́sán fún ilẹ̀ nu mọ́ṣáláṣí kiri ọ̀tọ̀ làwọn tí wọ́n máa lùlù káàkiri ọ̀tọ̀ làwọn tí wọ́n máa kútọ̀ ṣùgbọ́n àṣà káàkiri tí wọ́n máa kútọ̀ ṣùgbọ́n àṣà wọn káàkiri oríṣiríṣi ni àwọn tí wọ́n kóra àwọn jọ tán láwọn sì kínní tí wọ́n sì jọra wọn kọ́dà wọn a máa takora wọn ní wọn máa ní ọ̀dọ̀ tiwa ni ṣéwù wa ṣéwù tiwa ló tóbi jù wòlíì tiwa ló tóbi jù eléyìí oní tó wòlíì ni wòlíì gbogbo ayé tọ̀hún náà ní tòwòlíì tòhún gbogbo yóò lóun fẹ́ dẹni ọlọ́run ọba lérí tọ̀ríkọ àfàbáyì tọ̀hún ló lóun fẹ́ dẹni ọlọ́run ọba lérí tọ̀ríkọ àfàbáyì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú tá a tún fi mà pé lọ́nbi ọ̀rọ̀ jọ́sìn wọ́n yàtọ̀ òun níbi ọ̀rọ̀ àsìkiri tá a sọ lẹ́ẹ̀kan ẹ rí pàṣíkiri tiwọn lásìmí tiwọn ó yàtọ̀ sí àsìkiri tánàbí wa muhammad tó mu wa tó mu wa fún wa kódà àwọn máa fẹ́ gbọ́lá fún àsìkiri wọn ju kọ́ka kùránì lọ ju kọ́ka kùránì lọ wọ́n lọ́ àyè wọ́n tún wá ní àwọn ọ̀nà tá ń gbà fi ń ṣe àzíkiri wọ́n gbà pé ẹni tí máa pe láàyè láàyè lọ́lọ́ ń ṣe zikiru àmà ni ìyẹn ni pé zikiru ìyẹn ni zikiru àmà ìyẹn ni pé zikiri gbogbo àwọn èèyàn nu ó ti yé wọ́n tún ní zikiru lọ́kọ́sọ̀ lọ́dọ̀ tiwọn ìyẹn ni pé zikiri tó dá wà láàyè láàyè lọ́dọ̀ tiwọn ní zikiri gbogbo ayé nu àmọ́ wọ́n tún láwọn zikiri kan lọ́dọ̀ tiwọn tó ti pé special ni wọ́n ń pè yẹn ní alẹ́ ismail mufrodu tí wọ́n máa fi sin ọlọ́run ọba wọn nínú àsìkèrè tí wọ́n lẹ́ẹ̀fi wọn máa pe ọlọ́ ọlọ́ ọlọ́ ọlọ́ kò sí gbogbo wọn náà máa ń ṣe bẹ́ẹ̀. wọ́n gbà pé ọlọ́ àkọ́wọn máa darúkọ aláì òun ni síkìrò lọ́kàásọ̀ ìyẹn ni pé síkìrì táwọn tí wọ́n special àwọn tí wọ́n jẹ́ ni ọlọ́run ọba tí wọ́n máa ṣe nìyíhùn. ẹ̀yin tẹ̀yìn ọ̀jẹ́ ni ọlọ́run ọba ẹ̀yin mùsùlùmí lásán yẹn lẹ́yìn mọ̀ṣẹ́ láàyè láàyè lọ́lọ́ àṣírí ibi tánàbì ti sọ fún wa pé orúkọ kan bẹ tá a máa fi pe ọlọ́run ọba lásán tí a mọ̀ sí ọlọ́ọ̀ àmọ̀ òrùkúrúkọ ọlọ́wọ́n bá ni allah àmọ́ kánà bí wà ní kánà bí zikiri kánà mọ́ ní allah allah allah ẹ̀ẹ́dẹ̀rí kankan náà sọ̀hábà tí wọ́n seru serú eléyìí wọ́n tún gbé débi pé wọ́n tún ní síkìrì kan tó ń bẹ tá à ń pè ní síkìrì xaasọ tẹlẹ xaasọ ìyẹn ní síkìrì àwọn ẹ̀sà nú àwọn ẹ̀sà nínú àwọn èèyàn òun ni hóó hóó àbí kí wọ́n ní hóà hóà hóà eléyìí ni ó ìlànà àwa mùsùlùmí tó sì pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò múru eléyìí wá fún wa bí yọba pe ọlọ́wọ́n ọba àlá kó pe ọlọ́wọ́n ọba àlá ní ọ̀nà èyí tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó ní kí a fi pè é bá a sì wá rí àwọn ìgbàgbọ́ yìí nì lóríṣiríṣi lọ́dọ̀ àwọn oníṣòwòfí léyìí tó ṣe pé ọ tako èyí tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó mú wa fún wa ó fi wá bẹ́ẹ̀ ni pé wọ́n máa wá sàwọn nǹkan àyè débi pé àwọn tó jẹ́ àwọn wòlíì wọn ni gbogbo tán bá sọ òun náà ni wọ́n máa gbà kódà tó bá rí pé wòlíì ni wòlíì tó jẹ́ wòlíì wọn ni wọ́n máa gbé wòlíì fún ẹni tí ò tiẹ̀ súnmọ́ lọ́hùn lásà rárá wọ́n gbé wòlíì fún ìyẹn bá àmọ́ ṣe bí wèrè wòlíì ọlọ́run náà ni wòlíì ọlọ́run náà ẹ̀rọ àkùntòrí tọ́ ọlọ́run ọba ṣé wọn náà lè pe wèrè ní lọ́rẹ̀ẹ́ tiẹ̀ kọ́ wá jẹ́ pé wèrè lẹ́ẹ̀ma pè ní wòlíì wòlíì ọlọ́run ẹni tí ń wòkè sùn ta tí ò sínú ilé òun lẹ́ ń pè ní wòlíì ọlọ́run ọba kí wọ́n rí yẹn kọ́ máa ṣàṣàṣe kọ́ máa ṣẹbọ jù bẹ́ẹ̀ lọ wòlíì náà ni lọ́dọ̀ wọn eléyìí yàtọ̀ sí ìgbàgbọ́ èyí tí àwọn ẹni àná tí wọ́n ní nígbà tí wàá rẹ́ lómi ti ń padán bóyá wọ́n rí i pé ó jòkó lórí omi ní invatus báyìí lórí omi ní àbí nínú ìlérí atẹ́gùn ni wọ́n ní wòlíì náà ni gbogbo eléyìí nìsín lọ́dọ̀ àwa mùsùlùmí ni kìí ṣe ìtàn mùsùlùmí àná tí wọ́n nígbàgbọ́ sí lélẹ́yìí tí a ní láǹfààní àti ló máa tẹ̀síwájú báyìí ní orí ẹ̀ kọ́lọ́mbà subhanahu wa ta'ala kọ́mọ́sà tún wá sí kọ́yọ́wáyà àwọn àbúrò yìí kó dáwọn náà padà sínú ẹ̀sìn ànábì èyí tí ó mọ́ jùlọ tí ó sì kílẹ̀ jùlọ ọlá tóbi ọlọ́run ọba náà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakumullahu kulla khair kọlọ́n kó bá san àwọn sheikh wa wọn fàdílà tó sheikh abdaniya kọlọ́n kó mọ́ṣá bá san ẹlẹ́sìn dáadáa lórí àwọn àǹfààní tí wọ́n ṣe fún wa yìí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n bá sọ náà ní ti àti gbọ́ yìí ní mímọ̀ wò pé àṣà ah, nídìí gbogbo eléyìí wàláyà nídìí ẹ̀ torí inú àwọn nǹkan tá a ní ìdìtà fi tún ẹ̀sìn yìí ṣe òun náà ni ká kọ dí àwọn tó bá fẹ́ bàjẹ́ ní gbogbo ọ̀nà ká má jẹ́ bàjẹ́ gbogbo àwọn tó bá ń takò súnà anábì sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ jẹ́ kí ẹ̀sìn ọlọ́run bá àti kẹ́límà la ilaha illallah kó gòkè gbogbo wọn náà la gbọ́dọ̀ dúró lórí wípé tó alájẹkọ́rọ̀ ọ̀rọ̀ yín kó yí àwọn èèyàn náà ni ẹ̀sìn ọlọ́run ọba ni táwọn ó sì mọ́ gbalada lórí ẹ̀kọ́ lọ́mọ dùn wá ládàá gbogbo ní tá a gbọ́ yìí náà kí ọlọ́run ọba kí ọmọṣàjẹ́ kí a bá níbi tí yóò lórí láyà tí ní ìjọ́ngbẹ́dàlù kíyàmá ìwádìí a ní àwọn ìkéde kan tí a fẹ́ ṣe fún àjọmọ́ mùsùlùmí alákọ̀ọ́kọ́ àwọn kan ti ń pè nípa pé tí rọmọdán bá parí gbogbo àwọn wáàsí wa yìí táwọn láìkì yìí táwọn gbádùn yìí bó làwọn ó ti rí so à ń fi àsìkò yìí sọ fún wa wípé pẹ̀lú ògo ọlọ́run bá a kó gbogbo ẹ̀jọ́ sí ojú kan tí ó sì ní ganilára rárá ní ti towó a gẹ̀ẹ́tì ẹ̀ ní àwọn àyè tá a fẹ́ sọ yìí tá a bá mọ dáwà bookshop ní oṣòdì dawa dáwà center níbẹ̀ ẹ̀ á rí níbẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọba alhaq náà lóṣòdì bákan náà jẹ́ ká béèrè alhaq á rí àwọn kẹsẹ̀ tì í mẹ́ bákan náà tí a bá tún dé orílẹ̀ nọmba ten ayégun street ní orílẹ̀ gànmú á rí so àwọn àyètá àti rí àwọn nǹkan yìí nìyẹn bákan náà tún fi àsìkò yìí àfi ń pe àjọmọ́ mùsùlùmí sí ayẹyẹ ìgbàwí ẹ̀rí ilékewà mahad umar bin al-khattab ti rí páwọn ni wọ́n ṣe alágbàtẹ̀rù ètò yìí hafla sanawiya àti ti ìdàdíyà léyìí tí ó wáyé ní Eh, ọjọ́ kẹsàn-án eh, oṣù keje ní ọdún tá a wà ń bẹ̀ yìí ní brown road ní àgùdà àgùdà praying ground beside àgùdà grammar school sùúrù lérè pẹ̀lú ògo ọlọ́run bá alágo mẹ́sàn-án eh, bí ìwọ tó tún jẹ̀ràn àti rí àwọn fatilatu sheikh mudir wa pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ tù bá wọn pàdé níbẹ̀ ẹ jẹ́ kí agbègbè apálápátá la pè láì yọ ẹnìkankan sílẹ̀ fún ayẹyẹ àwọn ọmọ tí wọ́n gba ìwé ẹ̀rí jáde abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala dáadáa tí ọlọ́run bá ń fúnlé kéwì ṣe láti máa tàmálẹ̀ súnà sí ayé kọ́lọ́run bá kí mú jẹ́ kí ó débi bá ìtakú síbẹ̀ àbí Allah subhanahu wa ta'ala kó mọ́ṣá gbàdúrà ẹnìkankan wa pẹ̀lú ògo ọlọ́run bá àtún àtún máa sọ ètò yìí àtún sọ di ọlá pẹ̀lú ògo ọlọ́run bá tí n bá ń bẹ nínú ètò ọlọ́run ọba pé a di ọ̀la abẹ́lẹ́ ọba kó mọ́ṣá sọ wá ju ọ̀la lọ orúkọ tèmi ni musadik ibn zakaria ibn saadu amadua àmọ́ ẹ jẹ́ àgbà ẹ̀ fóònù nọmba àǹfààní láti ṣe ìgbéyàwó fẹ́ zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five musadik musadik ibn zakaria ibn saadu amadua asalaamualeykum wa rahmatulahi wa barakatu.